أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مزبولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك mubarak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 آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين kakare ina re bí horo ń ní orí kìí anyọ ɛbi amuru bin aljamuhi kɛnɛ ɔni kariya ni ne yɛrɛ ɔnɔ ka ɔnɔ ore dori tinubu jɛn pooro noba di islam ɛwɔni nyara kɛnɛ ɔbɔbɔmɛ ɔrɔ wɛni kafiri ɔbɔbɔmɛ emi ori dudu ɛnɛnyi an kuma ya kan anyị na jin ọ̀rọ̀ ina ga uwe ne ka anyị sọ dọtí n'ohi jan buriya na ya yi abọ́ ni mẹ́dórí na ni enyere ịsọ ezi oyihuru ehi deka kurie nini dekwenwu pawa desuwo shusho bene isha barika na abọ ihe erehu usove mmiri ire jine nọ ire huru ehi nọ ema na ebeke ndị ya ehu n'ehi uri emere ya asịrị there na kwemi mu na there is solution ami o ye bire na yere so ami oro kanen okoro na me yere so ami poro do mo ni tonto mo ni sallallahu alaihi wasallam do si tauhid toto ke oba hiaza nino ihe ko mo ri on nyara gene gene oba ka ya kenyu na ɔsana hɔ hɛkɛ ewu omuri ɔnyara ɔba ne kenya bi na kaka na ina aka na ɔrihi omuri ɔrɔ omuri enya na kaka na ina sana akɔ ato hɛ ya bi na aka na ina aka na ɔrihi ɔrɔ na ɛma ɔba wa dɔ konyere ɔhɔ de kisa nna kɔbika aja alala ale hata ilahan wahida inna hada la shay'un ujab e ko muri ana ro na heke ono jem ono bo no ne baade do ko muri ko nyara anyi inna hada la shay'un ujab de ka arihi me yo etedira ina ajin ubi ni tebe nyika ye anyi uri wi yo no se twenwo ààjí náà ni rí ọ́gbùn slọ́tún tó mú ní ọkàwẹ́ náà mí mẹ́ ààjí náà àṣẹ tẹ́wọ́n ọ̀zẹ̀ orí ànábà àbáyá ìnìyàn iná rí hí mẹ́rí ọmọ ìnìyàn rẹ̀ ẹ̀wọ́n náà hẹ̀kórí ẹ̀ ọ̀rìkáyé sẹ́lẹ̀dẹ̀ mẹ́rẹ̀ bàrẹ́ fún dé ìwúrí yẹn tẹ̀lẹ̀ èyí anákú mẹ́tìrẹ̀ náà rẹ̀ henry anákú mẹ́tìrẹ̀ mọ́ ní máa kà ìràgùrì yìí yìí yìí yìí ọ̀rọ̀ rẹ̀ dọ́ọ̀lì dé nínú àhèkórí náà jù ẹni àkàràgbọ́ mo rí ẹnẹ́ kaye enwa zene anahi kori inu mama sipara wu enne ewusu etehete era halaka ebesu detehete uye ne reke vanare tahete do halaka lọ́tún ụdị wùrí ní orí ẹ̀nà nìní hẹ̀kẹ̀ ọ̀nà mẹ́rin tàgẹ̀tẹ̀ iná jí mọ́mọ́ máa orí pàpàpá náà yìí rẹ̀ sọ ẹ̀họ́ ní kàrẹ́ ya ní bíbí hù ẹ̀ máa wá dùn ẹ̀yìn sàkó àhàbọ̀ náà jù ẹ̀ máa fi sùwà àmì ekunyori náà sùwà ẹ̀ máa fi yàgùsà nì ekunyori náà yàgùsà ẹ̀ máa fi yàwó kọ̀ nì orí náà yàwó kọ̀ tẹ̀kẹ̀kẹ̀ ẹ̀ máa fi náà sẹ́ra nì. uliona hina sera ukalete emavi uzami uliona hi uza ukalete emavi ma uliona hi manasa ukalete emavi lakan uliona hi laka ukalete zawari kaboboni nuhu Allahu akbar Oh ya yewe ka ebe nani ana ye kuriwe tana ye tebira inu uliona bebe heke sílẹ̀tì ọ̀tọ́ mọ̀ yìí yà hìzẹ̀ nẹ́nu kẹ́bí yà kọ́wọ́ ahọ́ ẹgbẹ́ bí ìwúrẹ́ yìí ẹ̀sìkẹ́yà sí rẹ̀ yìí wà ní àfọ́nà lọ́kọ́kọ́ rí orí ẹ̀fẹ̀ dé kó rí ọkọ̀ náà ọ̀dọ́ yìí ọ̀dẹ́ dé eré dòrò bẹ́tùbẹ́tì orí ẹ̀fẹ̀ náà the ẹ̀mẹ́ ẹ̀fẹ̀ sá dẹ́bẹ̀ sá ni dẹ́wọ̀n kọ́ta àkọ́wọ̀ kẹ́mi tágẹ̀tẹ́ ehe ezi mmiri anọ ọsọ dị ka ya orie e e na ni meta yete aka aka anyị ọsọ na ada ọrịa so gbasịrị ha na ịyọ emeta yete meta yete tekem ebe na nyaba mụrụ so anaghịrị ha nene n'oke ka omori ihe iyi ọsọ na eyi n'oke ka e, ịsananyụ kata ọsọ na eyi m

sɛbi yɛ yɛ ati bi yɛrɛ su ka e ye ɛnna ɛbɛ wɔn no kata yɛ wɔrɔ kita hɛtɛ yi na ni paaki e rɛ e o ka sɔ ɔdɔ wɔn nan nini ìjɛ bɛ wɔtɔ yɛ fɛ ɛ nyɛ bamana so ɔna akori rɛ hɛ nini dɔ ɛyɛ fi rɛ hɛ nini na. láyé ayé lẹ́nu. dàkúrò sọ ìmọ̀ nyániri ìwé yìí pọ̀ nyara ẹ̀kúrò sọ ẹ̀kúrò sọ dọ̀mọ́ nílé ìwé yìí ọ̀pọ̀ nyara bí yẹ́mẹ̀rẹ̀ rẹ sọ̀rọ̀ uvaho vere ivere mkaya amabi Ibrahim alayhi salatu wassalam oka yaza yazan anko mulime doka yekaye wa idh qala Ibrahim li abihi azar atattakhidhu asnaman alihatan inni araka wa qaumaka fi dalalin mubin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 kaya banana he azara أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين إجوك يا بانك يا بان أتتخذ أصناما آلهة أولي أتنا مرينتو أنينا كومي أنا نبي أنو ضروري إني أراك وقومك fi dala ni mobi waa ka meere o tẹ o ataza o atẹnẹ sora o ẹnna o ya ihe kori kò zo ibu ya oze oyibu ẹnna mọ nìkan ètò ètò ngede o na iná nínú náà nà. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين أمري أكون ممن سيئة نبي إبراهيم kòrí ọ̀húra hẹ́kẹ̀ ọ̀nà má bẹ̀ ọ̀húra hẹ́kẹ̀ ọ̀nyọ́nà kòmọ́ ọ̀húra hẹ́kẹ̀ àbọ̀ ọ̀nìmẹ̀sísọ àníbi ibrahim malakuta samawa wàlá ahù òhì òhì ìsàmà òrètè nọ́ọ̀nì sísọ láti ọ̀tún orí yìí dọ́nà yẹn náà káàní káyé ìsàmà ìnísàmà níbi kò rí i. ụzọ mmemme akwa azụsịrị dee ya azụsịrị ireto dọdọ na bara turu zan domori isusu ọdịda ibrahim banwuni netet banwere su ogwedi netet ọrụ nire ire ni ọ na-akọ mrewo ya omori mori kɔɔtɔ ya ne bi ibrahim bana nu da ne ya ne bi ibrahim da ne bi ibrahim de n'omori dɔ ma kaa ne ka avon mɛ soso ne bi ibrahim ohi isa mo reete wani ya ko na mina mɔkini e obi ɔye no ba ma nyɔ iye tɛtɛ ɔye tɛtɛ jozi ka ɔreere ɛwɔ e yɛ kɛnɛ silati o n tó omori fi. hero yi tuntun ní omori àkàyèmí kónyó yi oyi yi tuntun jùzọ yi re omori àkàyèmí náà ọdún lè ní iná kaníkawá nyó yi tuntun dájú lè ní iná kaníkawá eré yìí sọmọ jòzí kò ré dọ̀ nyó yẹ tuntun anáhìí

kó nà orí àtó nílé ẹ̀kún ọ̀yàn ọ̀rọ̀ ìdá rẹ̀ ìṣó mo rí sí iná nìgbà ẹ̀sán náà rọ́dí aláhùn àwọn kárọ̀ mọ́ lọ́hùn ẹ̀. ọmọ orí kan náà máa ní ìgbọ́ ọ̀gbà ní ibrahim dóòrè sẹ́mọ̀ọ̀dì káyé èdè ìbẹ́rẹ́ wa kàtẹ́ wọn yáhàn kàtà òwò àwọn àyìnṣó mo rí òhòòzò ọ̀dà rẹ̀. obi dɔ ɔbɛ yɛ dɔ si hikima honan dɔ si irayama nyina honan ɔno ba si iberi adɛnɛ nan lo ɔno no bɛ si iberi ase no se rɛ dɔ mo di dɔ ba ka nika ye fana maa janna alehi leyi ìjẹra ho bɛ jẹni ibrahim ìjọ ŋun ra ho joseph ra ho bɛ ra'a kawkaban dóòlù zọmọ nyara nù dɔyi inu zɔmɔ nira dɔyi inu zɔmɔ na zɛ tehu dɔyi inu zɔmɔ na nya na zɛ tɛ tɛtɛrɛ inu zɔmɔ dɔmɔ yɛ ne kɔnɔ bi kawkabul mɔsitari kawkabul mɔsitari olóyìnbó ni hi jupiter ɛ musa yɛn ti sini yɛlɛ. one of the planet. Eh, one of the ɛ awo de one of the planets. Bonyama bọ́nyá máa zẹ́ tẹ̀tẹ̀tẹ̀ ọlọ́rin ibrahim rẹ̀ kọ́lá hàbà rabbi dánil ibrahim jòzó iṣẹ́ àzánáì nẹ́tẹ́ òrìn jòzó iṣẹ́ rúwà lónìí sí túrà rárẹ́ èsìkò nù bírúwà kárẹ̀ wẹ́sùn ṣíṣẹ́ bẹ̀rẹ̀ so wẹ́sùn lé ní ìrẹ̀wọ̀n ọlọ́mọ alákẹ́ náà wà kárẹ̀ abusua hɔ bɛyɛ kana kuro na ewu no alaara bia na hebe ibrahim kae sɛ naam ɛwɔ kaa jose kɔɔ enyɔ yɛ ka ebe ɛwɔ no ɔmɛ eri zɔmɔ no dɔkɛ ha alaara bi omori amea sɛm a ɔde kae ava nebe ibrahim a anakora nebe ibrahim a ɛyɛ ahɛ ki ɔzɔmɔ no naam ɔhɛ kɔzɔmɔ ɛnɛ lɛ de dɛsɛ vaki orie ne na ɛkɛn inu bɛ ne ni ani yɛrɛ afɛnɛ ilé kí ló anabi ibare yɛ nebi anabi ibrahim nwura ɛfɛ yɛrɛ afɔnɔ ma ɔno wàhálà ha yɛrɛ eyi nani polu tɔdzi na ɛniba náà hɛ kó dɔn de kinu bɛ ne ni ani rome ɔra ni greek kɔsɔ ɔzɔmɔ yɛ ɛfɛ hɔrɛ ɛnɛ bɔdɔ mi dɛ ni rome ni.

ọkụ ojú rẹ̀ àmì nwere ebe rẹ̀ ní ihe sí ọ wà ọ̀rọ̀ ìkùtù tí ó máa yẹ níṣẹ́ náà mẹ́ ọ̀yà awù iṣẹ́ oyè tọ̀ ẹ̀ ẹ̀ wà bọ́ ọ̀nà ìwà kẹ́ni ayọ̀ náà ní mẹ́hún ibrahim azara ori ụbara omori ya ọchana meri ntụ ụna na bẹ̀rẹ̀ merekini oyiwuwe na mani hulite uyanene eh do muri bakani kai wa kadhalika nuri ibrahima malakuta samawati wal ard awon mesunzu anabi ibrahima ohi isa no rete kani dere onono muri ora afa da sa fa lero kam ayo mena ka ka ba ku ka ko ro mo bo muri yana ina da da nabi ibrahim jozi

omori yìí báyìí àmọ́ dọ́kítà ká ní rìfáìn ní jẹ́tọ́ mama ẹ̀rọ náà nì jòdè ńlọrọ ẹ̀rọ náà nì ọ ìṣe ọ̀fẹ́ ẹ̀ka yìí ó ń gbọ́ omori yìí ọ̀ka ẹ̀ka méjì lè ṣe èdè ìdè lọ́rẹ́ bá wọn àfàlà ọ̀fíṣẹ́ máa tọ́ ẹ̀ lọ́rọ̀ bá wọn. lọ́tún tó wúrí nìyí kọ́ ọ̀nà wọn hẹ́pọ̀ àfìlà àbísọ̀ káyọ̀ náà ní báyìí láti ohun tó mọ̀rí mi falamara alkamara ba zafan ìjọba ìrere ka ohwe ọtọhẹ ọmọ ndị ige tọhẹ tẹrẹ ẹbí ní rahụ yọ na ọnyọ nyara nne nne ha ma ọ bụ kọla ha ba rọbi lọrọ ime aka nene mi abụọ na fika ya ọnụ mbọ ya mekaka n'ọzọ anyị ẹbọ nọ nyere ọrụ agụkọ enyi ya esikọlọ ìjọ òun rírù wẹ kó wá àfẹhẹ kọlà ha dàrà bí ọkà omori yàmìyà tùrọ̀fù kàyé àbáni ẹ bá máa hẹ kò zọmìrì yìí rèyí bá ń wọlé sún àmìn òkọ náà náà. فلما أفل قال لئن لم يهدني ربي dọ́ka lẹ́yìn lẹ́bí na ní rọ̀bí òun mọ̀rí àmọ́ ó na èzò e e, mi náà kú nínú mínà kọ́bì dọ́ọ̀lìnà máa náà yẹn ní ràgbé ní gú náà ó rà àjòzọ́ bọ́ káyọ̀ àkọ́ òzò ìwé ẹ̀mí àbọ̀ ẹ̀dẹ̀ náà na ìpàpíjẹ owó ìfẹ́ ẹ̀yìn sọ́kà ó pọ̀ ọ̀bá ẹgbẹ́ mẹ́rin ọlá àkàrẹ̀ àmà ìrìn amẹ́rẹ̀ kàbọ̀ sì tọ́bọ̀ na ilẹ̀ mi hadi ní rọ̀bì òun mo rí àmọ́ oṣù lè lòmí láàkó nánà mínà làkọ́lì dálí à ní ẹ̀họ́rọ̀ wọn rà gbé ní ewu náà anájọ́ lè ní ẹ̀nà فلما رأى الشمس باذغة قال هذا ربي إجري ركاي أي ọ̀pẹ̀hẹ̀ kọ́lá hádá rọ̀bì lọ́kà òmùrí àmìyàn hádá àkẹbà ọ̀sọ́nà bá yìí ọ̀sọ́nà ọdúnwó òmùrí yìí ọ̀sọ́nà bá yìí ọmọ na. yìí gbà hàn áyà rẹ̀ kọ́ ní ẹ̀yọ́n fọlọ́mà afẹ́lẹ́ ìjọ yọnira rẹ̀ wẹ̀tẹ́ abọ́yì tẹ̀lé ẹ̀mà wẹ̀tẹ́ nìní fọlọ́mà إني بريء مما تشركون قال يا قوم النبي إبراهيم ما هي ونظام ما هي ونقرام إني بريء مما تشركون mẹ́rin ní ìsọ́nú àṣẹ ìhẹ́ ìsọ́nú sí ṣẹ́lẹ̀ ní yóò mọ́rí ìnáwọ́ ṣíríkọ́ ní àmì nínú àwọn إذا إذا جماعة يقولون إني بريء مما تشركوا ما إنه ذريري سيركون وامن النار أو إيش هني يومري أو إيش هني يومري النار ما إنه ذريري أو أنيم أنيم رتنان ما كارو كارو هونا ما بفا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا

hanifan ọmọ kahuruba ahẹ̀kí ìrìkẹ́ ahẹ̀kí orí ọ̀hẹ̀kẹ́ ọmọ kahuruba hanifan e, ọmọ kahuruba ahẹ̀kí ìrìkẹ́ dọ́ni jẹ́yọ ahẹ̀kí rẹ̀ ilẹ̀ ìrànlọ́bọ̀ mọ́ríwọ̀ ní ara jìnnìkẹ́lẹ̀ wọ́n ma ana nínú mọ̀ṣẹ̀kẹ́ ọmọ yìí náà wọ́n ṣe ní ọmọ yìí o anabi ibrahim dọ́mọ̀ ń siye wa báwo ni ìjọ́ mọ̀ ní ilẹ̀ ìbẹ̀rẹ̀ ìkàrẹ́ ini rea nabi ibrahim onyonyara omori ma doka ye soka wa ibrahim idh qala liqaumihi ibudullah واتقوه واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإبراهيم وانتم مريد كريا نبي إبراهيم يا زرما يا نهنني إذ قال لقومه ili bi ama kaaya zani ama kaaya ne kura ni kai ibudullah he ko mori ni ni wattaquhu duwa nyangwa hiyo mori yanani dhalikum khairul lakum in kuntum talamun kama ma boy za yoni ni waye ni ni inma ta'buduna min dunillahi awsana ochana meri nutu una na be ono ku je ni ni duwa heke o mori mo ni ni watakhluquna ifkan duwecechenini wecechenini eh jovika ye anyo katana ban iriche obonon jovika ye anyo izana mudayo nini inuwo buri iriche obonon jovika wakako muri yobe nini iriche obonon ewni no ben adese san ewni no ni nyuhudi sonani

إن الذين إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا جمع كاونني كسانو أهكو برمو مرينني لا يملكون لكم رزقا أي زي أمازو ميونني وابتغوا عند الله الرزق ويسيزنني هو دو مريه واعبدوه واشكروا له إليه ترجعون واعبدوه duwele kawa heko mori ono ne washkuru lahu duwa shahiki je yo ni nyama duwa duwa duwa duwa rashavo yo ni ilayhi turja'un ido mori ono wa bare ma non no danyele ya mama maze ina kana no ini suratul ankabut no ijo mori wa kara he sebi azan ni ni mebira do mori do kai na kana jawaba qaumihi إلا أن قالوا إلا أن قالوا اقتلوا أو هرقوا فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ويوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فما كان جواب قومه أمري ذاني أوهي أما هو نبان القرآن إلا أن قالوا قتلوه parikene kaka ye okutulu woni tanini eka wa nabi ibrahim aw harriku eba bori o ranini de kiro oyirira eba jesina nen fa anjahu allah min annar o woni kidon ha nabi ibrahim ho ne ranon joli oy kairu no muri kaira kakuni bardan wa salaman ala ibrahim ɛwɔra baro ihu nene do wa baro ɛha yɛ ne de ibrahim isɛ omori a ne de ibrahim mɛ ìjọ ìjọ ne de ibrahim ɔrìn òhèkérì ni ní ghana lẹ́rọ ókè àyínsẹ́nu fún mẹ́ ẹ bá mo rí òun náà ní ibrahim ọ̀hún ní ìra àdúgbò orí ọ̀rùsùwọ̀ ọ̀rùsàhùn onímọ̀gùtọ́ ọ̀yọ̀hẹ̀ ọ̀rùzízì ẹ̀mẹ̀wé ní ìjọ ụmụ ịsha fịlọ ọmụ ịyị abụọ abụọ ọmụ ịgbè ịgbè ọtandị ịnọ ịbụrụ lọ́sọ̀ tó mú ní ìyí lẹ́yìn kí ẹni ẹ̀kọ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ á dèrà bí

kɔkaayɛrɛ ka kuuni bardan wa salama ala ibrahima ɛwɔ na ka waa do yori waa ka waa wɔn se ya waa ka waa wɔn se ya ɛɛ e, kaayɛ do a ko ju wɔn wɔɔre do a kaayɛ yori a man sori a wuli pɛn ka kori mɛzi kama yɛ waa ka taa naa omuri anabi ibrahim ẹsọ ni bẹẹ barkan wa salaman ala ibrahim slọti o tó mori ni lọmọdé bá ká nìkan yìí inna fi dhalika la ayati li qaumin yu'minun o mo ni ko yin lo yo bo ma na bo bo me ko lo ka e ra ka ku ni barkan wa salama ala ibrahim baro ihu ne ne do baro iha ya ni ibrahim ase ya obi ni ya nabi ya nana do yo mori yɛnana nyɛ idawo ini hɔnɔ ulama olasire ne wa ulama otarikh ini hɔnɔ ini hɔnɔ no muri kaayɛra kɔbari babawa salama ɛnyɛ bana nyɛ osisa hira ɛbi kɔ olu osisa hira isɔ ɔrɔbu ɔbɛrɛ mi olu osisa hira dɛ ɔmaka wani wani ahyɛ ɔfasɛlɛ du ne tuka idu so hira ɔmɛ eyi ɔyɛ oge yi ọdị sọrị enyi ahagazọ mesa ịrịsị ahịhịa nọ ịrịsị abịa etutu ọrị agụka adịrị n'ihi na sọrọ jene na oke na ụmụ ndị a bara ikwu nene wabara ya abịrị n'ihi na sọrọ tọ́ntì kí wàá ní ìran ní kàyà níbi ibrahim ọmọ orí ò ní ìbéèrè ìkàrẹ̀ àmọ́ abẹ́rẹ́ náà wọ́n

wàá sáré ni àgbógbò amásoso àná ibrahim pépérépé dèrà dọ́ọ̀rì ọ̀kan náà kóòsì. ìrẹ̀ ọ̀rì ọ̀nà ọ̀kan ní àná ibrahim. jẹ́nà ala yẹ́ àmọ́ ìyá harun fáhámọ́ fi kudratì èwo mu ní ní àká yìí ẹ̀pẹ́rẹ́ sọ ọkọ náà èrò rẹ̀ yóò kápá ọ̀dọ̀ wàá yà wà lórí ẹlọ́dún bẹ̀bẹ̀ ẹ̀rọ etí ìsọ́nà náà yà mú ọ̀yẹ̀wé èrò iná dọ̀tọ̀ sáàmà yà mú ọ̀yẹ̀wé èrò iná dọ̀tọ̀ sàtò tó mọ̀rí nìyí lọ́mọ̀rí dáàkà nìka yìí lábẹ́bí ibrahim bá àkà ìwọ nìka wọ́kọ́ la ìnàmà mí dúró أوثانا مودة بينكم في الحياة الدنيا دانا إبراهيم أكاي وانكاي أريونا مان أنا نبدأ أنو برو مريا ونندوا هكين نان وعذا وهكين مودة بينكم في الحياة الدنيا جوزو يسيونو شيروني إبي جوزي كاي إسا ورقا هكوبي jòjò ìṣòro ṣẹ̀wọ̀n nìyẹn ọ̀nàmà ṣọ́ọ̀dà wíkẹ́ wí ìṣá wà àbáyọ̀ ìjọba omi náà bẹ́ ọ̀rọ̀ àṣẹṣẹ ẹ̀ ọ̀ta bí èkì túrẹ̀ sọmọ ó ìṣá ọ̀nà ní kókó jẹ ẹ̀tún dúkúkú ẹ̀jẹ̀dàbọ̀ ìṣẹ̀wọ̀n ìhúnàbọ̀ ọ̀nìyàn dúkúkú ẹ̀jẹ̀dàbọ̀ ọmọ abẹ́rẹ́ ọ̀nà ní ìhúnàbọ̀ ọ̀nìyàn mà wá dọ̀kan bàyàkọ̀ slọtụ ntụ omori nni ankụ mẹyẹ iná adé nìka yìí àbámá yìí klọọbù nyara bẹẹ wà ní klọọbù ní bí ìṣe bí èkìtú ẹsẹ klọọbù ní ẹkọkọ àyè ìṣe wọn ẹ yà á sì wọn wà á kányọ ní nyara ẹni dọkà ní klọọbù ayọ kànyìn àká ẹ̀fọ́ náà yìí ọ̀dọ́mọ sọ́ọ̀bẹ ìjọ ahìó ọ̀dọ́dún sì lè àmà ọ̀dùn ọ̀dọ́mọ dáyà ọ̀dùn ọ̀bẹ̀ hìó bí náà kájẹ́ bí ahẹ̀kẹ́ lùkú tí lè àbúkẹ́lẹ̀ sí ọ́ ní ìṣọ̀rọ̀ náà wà dọ́yọ̀ àbáni ohùnà wọ́n dàbẹ́ kàkà jẹ́mà jẹ́mà kẹ́nẹ́ ìbéèrè ìsọ́nà mi ni màmá ìsọ́nà jìrì ọ̀dùn ọ̀bọ̀rọ̀ kà á mẹ́ àbúkẹ́lẹ̀ sí ọ́ wà dọ́yọ̀ kẹ́nà ọ̀tá ọ̀nà òmùrí àkàzọ́ màmá kàmáwàdẹ́fẹ́ bẹ̀yìnẹ́fún fílhayàfi dùn jòzóyì sí ọ̀nà yìí ẹ̀wọ̀n ní ilẹ̀ ọ̀nà náà ni lọ́mọdé lọ́wọ́ àkàlẹ́kà yìí wọ́n yóò malkiyamati yẹ fúru bá dúkùn súnmọ̀ yóò malkiyamati yẹ fúru bá dúkùn bíbá ọ̀dọ́dọ̀ mọ́ náà inẹ́kú ìkìyàmà yẹ fúru bá dúkùn bíbá lọ́wọ́ mọ́ kájọ́ ní ẹ̀wọ̀n ni wọ́n yà láàánú bá dúkùn bá bá

ana ha hawa ho no no muri ana ba ha ni muri ana ba ha ni amin ehe ya bo ya bo no azani ni ana ihe kori ina ajin ere ga kanyi ni re no uri ana re ha kai no ma ni ibrahima ọ̀nà ìròyìn náà ìdàmùrú rí gẹ́gẹ́ orí ẹ̀mẹ́ ilẹ̀ ẹ̀rọ ti tẹ̀yẹ̀ pọ̀ lákòókò yẹn wà. yàwó ọlẹ́wọ̀ ọmọ àfẹ nẹ́ẹ̀mà mi rò káyé orí ẹ̀mẹ́ orí ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀fẹ́ sá bẹ́wọ̀n kàtà àǹkà òrò kẹta yẹ tẹ́. ẹ̀rọ ẹ̀rọ bàbá náà kẹ́ náà kẹ́ ní bama asezo kai asheitani bame bini yi gwe hwan okatetan kodi bi wija ni be adama ba e shose ama me kawe yire kiporo ba mu yana ni agen aza yi na dori de ya kuru aza yi hete ama hekori ìdí kàṣẹ ìtànà òdìdé ní ẹ̀nàmẹ́bìdì òkórí inú mọ̀nà pẹ̀lẹ̀ onóvénéwà dógúwà ẹ̀nàmẹ́wà ìhè kórí iná ajé onórí èyí ìdínéwà dé ìgúwà omúrí ọ̀nàbà sí bẹ̀tọ́ nìní omúrí ọ̀nàbà sí yẹtọ́ nìní Ah, ahmed ibrahim ọkẹ wọjọ nubu ni wọba ni iya anabodal asinẹ. ìpọnú bẹ́ẹ̀ ọmọ yẹn bọ̀dọ̀ nọ òkè ọmọ yìí nọ́bọ̀ sími nà ọ̀dẹ̀ rírì ọ́ wọ́n adá kó iye ìpam kó wọn nà rírì orí ọ̀ ìdẹ̀kẹ̀ ọmọ yẹn náà ọ̀bọ̀ náà ìnìnẹ̀. amin amin. alhajjaj anabozi Abu zainab ọ̀nà àkànnìkà yìí ọ̀nà abu usman anahabi kàkà kẹ́ni mẹ́yìn ní jahiliya dábàá ní kí islam ọ̀bẹ inú mi yóò gbé ọ̀rọ̀ mú ká wọn ẹni lẹ́ni hẹ̀kẹ́rẹ́ kan ẹ̀kọ́ ọ̀nyára dẹ́ ni wọ́n kọ̀ ọ̀nyára ọ̀nà ọ̀bẹ fẹ́ ka yìí ẹni rọ̀bà náà alijanu ẹ̀rẹ́ náà dọ́bà náà nọ̀ ka yìí ẹ̀hún náà ẹ̀hún náà nísòlè òmòrí àwọn nínú ní wà hẹ̀kẹ́ orí ìgbẹ́tẹ́ o ọ̀rọ̀ àhàlákà fàlítàmísù rọ̀bà mi. bẹ́ẹ̀ni ṣe omori ọ̀sádọ́ ahẹ̀kẹ́ nìlẹ̀ ọkàdá ni dẹ́ni gẹ̀rẹ̀hì anáhàràkàbà báhàràkàbà anáyìn oyin dé ìlú ní dẹ́ni èṣù dẹ́ni dẹ́ni bàbá àbẹ̀ẹ̀rẹ̀ dẹ́ èyí ṣe omori yìí yà na aka mama mama mama nene.

anyị dị tude ke ara ara ọ dị na ireta eke dị ene kwa arego ene kwa afemere dị ene kamere vafeme dị ene kamere vafeme hino hire arọ nọ na ara na nkụgwa ehe dị ene kwukwa jesi karọ arọ nọ wọ́n bá awa. Ena wọn ẹ̀nà mùtọ́ ọ̀fọ̀ká láti ọ̀tọ́ mú rí ẹni rí ẹsọ gbọwọ ẹni rí ẹsọ ọwọ ọdẹ náà hẹkẹ ìyá àwọn yìí ọrẹ kù dùn ní dé ní níta ẹ jòzí ká ayé rẹ tó bọ ẹni rí nínú ọhún nínú bá gẹrẹ dẹni rẹ sọ dẹni rẹ kúrẹ kọnẹ kúrẹ ahẹkẹ àná ṣe tá mìíràn sí ẹpẹrẹ fẹ ní màá hẹ àná mẹpẹ bá yẹrẹ wa jòzó náà náà ni ilé rẹ kàyé ṣètàn ètù bana ṣórí ọ̀bọ̀ra anọba ahẹkẹ jozi ẹpẹrẹ sọnọ lọ mẹmẹ ya àṣetán ni ó bẹtú kẹpẹrẹ sọnọ nọ nù òwe yìí ẹ lùrọ mi sọ ọmọ ahẹkẹ rẹ ìdí ọdẹ bẹtú kẹpẹrẹ sọnọ nọ nù a onye ń roka ẹni ọmọ náà dìrì àná náà kó wọ́n hiri tse yọ inú sọnọ bá sè é ọkọ ọkẹ ìwú ìjọ ò ní èrè ó dọkọ ọjọ wọ́n máa ká ẹ̀kà ṣetánà or intelligent ẹwọ̀n ó rà ṣetánà or intelligent ẹ̀fẹ̀tẹ̀rẹ̀ àwọn mọ́mọ́ náà bá bẹ́ẹ̀ hẹ́ dídọ̀ náà intelligent ọ̀nà ọ̀nyẹ ọ náà máa ṣe ìbáàgì ọ̀ máa ṣe ìbáàgì ọ̀nà nìkan ní ó sì kú ọ̀dọ́ máa kọ ilẹ̀ ẹ̀bọ́rẹ́ à Ha onímìtìnú kátà wọn rẹ̀ lẹ́yìn àbúbányìí rẹ̀ amámáì náà kà náà mú ìjọ náà tí ó ìdọ́kà yìí ọdún náà yára tí yìí a very dangerous statement Mm àríkọ́ ọ̀gbìn náà ká yìí oṣù dìbí gẹ́wẹ́ tẹ̀tẹ̀ ọdún náà yára tí yìí sáà ama ne mma ahụ dodo nwa ehi ɛwɔ e ne pere da ama ne mma ahụ do ugo nwa ehi na vare ma vare ogwe tɛ ɔba bere mo no wo te nye tɛ. látòntó wòlí nìyí. ìrìmọ̀kiri ọmọ maasị ya yẹ kí ká na ẹ̀rẹ́ nàánà ni ọ intelligent ọ̀ ẹ̀ ule na ha hulu shetani jodana na ni even tukae a shetani ijode tukepa epa epesan larbawa iye owe lọkùnrin fáyọ kẹhẹkẹ òrìzì ìkàmìlẹ wíwí atẹnẹtọ bẹẹhẹkẹ nínú tukẹkùrẹsì ni wíyẹ tẹtẹ ẹ àwọn ẹrọ ẹsẹ yìí náà ịma aka ndụ na-etuka ya iri mepere sọ nọ ime ihe ọnọ ọyị yara ọrụ ụlọ n'ibula ime atị wuri na baba ya ile ọnọ bi iri mi isọ mere alarba kafiri alarba wa ni ati adirema nebi nuhu eneyi mi ori ọyị heke jozi ikaye ibutazọ ide n'enesu amachere na emi tini kuto no de sipe na areva areva suna na be ririre he ne ni do na na do nyonyara do je ire ho de nyonyara ina zo ize ne ne su da ko da ko ni chirete ide ne ato wo do ho wa re ma ba lori ina dire mere Spatio ntomo lini ɛmɛ yi rɛ sɔsɔn poro da naba muhammad sallallahu alaihi wasallam dɔbɛn amuro na bozi absa ɔna ka yi ɛnɛ ehuri ehi ɔna kaani ki ɔne inu mi kaka ɔhɛ kireta inu mu jahiliya inu mu ebe ehuri ehi danyide ni danya kore ne ne me na ne heken de ni de ni sire tare e hore e na awo ehe de ne te ta ene zu dai nan de ne ko tete ene hu na de ne sho ma ba be ne ne na heke wa muslatun tumuri Paul da na nyeke na ehure koro no e na ere ire ti ni zo hune sen then question wa ha then resho sa. ni resho. Ana ba Muhammad sallallahu alaihi wasallam. Ini yo no muri ba yo kata dori ati Makka. Dori ati Makka. Sallallahu alaihi wasallam. Dole tukaye uriana koge Kaaba o ni na Chechi yo de ta fure beta 360 dana bai muhammad sallallahu alaihi wasallam dɔsi ɔkɛtam a bɛ bɔ kɛtɛ si nɔ paaba ɔnɔ bi bo na rontomori dɔsi ɔkɛtam dɔmɔ na dzo ŋue rontomori akake jɛ alihako wa zahakal baafilo enal baafila kana zahoka ìzẹ̀yìzọ́ ọ̀fẹ́ ìrìtsọ́ àbàtọ́ ìrètè wọ́n bẹ dọ̀ bu yẹtẹ náà. ìjẹ́ ìkí orí ọ̀hẹ̀ kẹbíre ṣe láti ọ̀tọ́ mọ̀rí mi ìjẹ́ ọ̀tọ́ mọ̀rí mi sí ká ọmọ àmà sí ká ní ẹ̀ẹ́dì ka ọmọ àmà sí nyá nípa ọmọ sí ká ọmọ kúrẹ́ bànyẹ tẹ ọhúrẹ́ bànyẹ tẹ bẹ́ẹ̀ kírẹ́ sọ́ọ̀sì bànyẹ tẹ. lọ́bàrí sùkì bànyẹ tẹ àmì àṣetánimẹ̀sọ́ ìjọ àbánẹ ìjọ àbúrí ẹnẹrẹ àhúrẹ bàyẹtẹ dóńtó mórí mọ ọdá kà kọjí ní hó ní kàába àmì kọjí ní hó ní kàába dọkàrí àbánẹ ẹrẹ adárí ọyà. déèkì ìnira ọmọ ọdúntó rẹ ti má ní náà gbórí náà gbórí mórí nìyí. ozana shaitan ne so ma ha wono are ma ni penyi na za ana shaitan se ma ha e pere so no mo re ka hireche jo da wono da shaitan ne re wa hire ino ishori wa ya iri mori ana shaitan se wa a shaitan o shori wa ani una na be jozi ko jeyo unu zo meli hebe ba ha they can only present to of the mini here there ibi ibi ni mewa venen enramazo oyi nene uwe nene ohwe nene ezare katini enramazo kako oye oyi malaika konyaro ali ni malaika de ikono bo hino ya boro manavo ore ya bona no ni hebe ba e ka donye preso donye we na ko ebe himete da anyị achere nene oife ndị ụzọ mọ n'ọrịa so dozi ka ye ọhịa na ekani ịda na nne na nbana shetan na-enwu anyị ka ye ọhịa ọnụ naanị onobo heta bụ na nọbụ enehilitesi hụnụ ba na ụnọ nọbụ enehilitesi hụrụ ebe hụnụ ba na nhwe ọnere hụrụ ebe na shetan ma na shọjọ ya ịwa bẹ́ẹ̀ yà ahẹ́kọ́ yìí dányà máa ahẹ́kọ́ ọ̀hẹ́ ọ̀hẹ́ ẹ̀nà máa ahẹ́kọ́ ẹ̀bẹ̀ ní bàmá fún ọ̀hẹ́ rẹ̀ kàtíníkà yìí ó náà mẹtírẹ̀ ètí èsì sọmọdé ọ̀nà bíbélé ìkà nírí mẹ́wúrẹ́ ọ̀nà ọmọdé ọ̀ka yìí wọ̀mìnà ayatihi lẹ́yìn wọn nàá wọ́n ṣàmṣì wọn kàmọ́rù látọ̀ واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون ومن آياته الليل والنهار أمريك نصيا معياني إراه أنراد والشمس والشمس والقمر أتوه أتوه أتوه أسيا نومريها بمي لا تسجدوا للشمس ولا للقمر أسورة سيبكتا يوينيني أسورة سيبكتا يوينيني

bana shi ita ne mahere sira ya ne mahe de ikera ena heken en me na hira ire katine kai ire oro ro ine hanana we enye enye ra we azome juzo no na era anyi ka gbogbo nyi oda aheke ubabo no anyo jahana he bashar ana wazi burt bashar burt van burt

ọ̀rẹ́ ẹ̀wọ́ tuntun náà hẹ́jì dábàá ẹ̀rẹ́ sọ̀rọ̀ kà ìfẹ́ tẹ̀ náà bàwí àmà àṣàrà nfọ̀jà òwò bá ọ̀nà náyẹ nínú ìdúwà ara hó ọ̀nà ọ̀rọ̀ náà sùn ní ẹ̀ ọ̀nà náà kàmá ọ̀nà ó yẹ ọ̀nà kàmá náà ọ̀nà kàmá. Islamtun tó múrí nìyí. Ọkà náà àbùsà fílẹ̀ tó sàwùdá àmùdílìmàtìmù. Kẹ̀tẹ́ etí ìṣùgbọ́n náà yóò bẹ̀ tẹ́ lọ́yàrá kẹ̀tẹ́ dóbò ìjòjì dóbò ìjòjì dóbò ìhòzè.

ó ma ní rẹ̀ tẹ́ ọ̀pọ̀ yádà ìmẹ̀ ìmà ní literature arabic literature ìmẹ̀ ní university abu doctor doctoraji ẹni ètò ìkàrí literature ìjíwò ní rẹ̀ bashar bin burda náà lọ́mọ̀ ní kúrẹ̀ ọmọ ní rẹ̀ ní mímọ̀ sí nínú ìyọ́nà agwekọrọ ọrụ akwa mmiri ada ma ahụ ịna ha dimiri n'ozi ile n'ihi ashad bin burbi dọktara ajọ kemi senate ka ọ entitled to his uh, to his view ara na na na entitled to his seldom akwa seldom atụrụ iwu ya do not mess a kakọ ahụ nke ma atụrụ ya lecturer m eme teacher sinatun tó mú nílé ó yẹ kọ́ náà ọ̀gá inú kúkú lè lò yọ. ẹ má rà kàrẹ́ ẹ̀ máa mi ẹ̀ kà ń yàwọ̀. sinatun tó mú nílé yẹn nkà náà nkà nkà lukman.

anya bá dípò ẹ̀dọ́ níbi yìí ló pé rí àrẹ ìdí ẹ̀kọ́ wọn àti kìí àsàmìrì english language mẹ́ẹ̀ni ọtírẹ̀ amídà amídà pa ọdún ní plural form of nida ink ara wọ wọ́n kì ní english language ink kọ́ ní plural form ink is ink wọ́n yóò kẹ́kẹ́ inks bí ẹ̀kọ́ náà nà mí kìí àsàmìrì ìnìlá ọba àwọn ìdílé inú ní pàfẹ́rẹ́ ọ àkúyé símísìká dọ́kì sẹ́mi mean by amida díní kì í jẹ́bọ̀ mìdá àdọ́rọ̀ rẹ̀ inc dọ́kà bí mìdá bọ́ọ̀ni jámọ̀ bọ́ọ̀ni plural form ní in arabic díní kì gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ọ ní plural form díní ìsòkú òtí arabic dictionary sí ọ̀nọ́nà òun lè yé yìí lókùnrin wọn. ara ní reference àti dọ́kítọ́rọ́ jẹ́ mọ̀ kan náà fi lárúbáwá ha ẹ̀ bá ha lùfà àmì lè bọ́ masoud raji a kì lárúbáwá ó lè rí ìhìn ìyàwó rẹ̀ ìsìláfíà tó mú mi bọ́n lọ fàwọn wáyẹ́rẹ́ àmá ìsẹ́wọ́n ní kàsílẹ̀ kúhìmé ìyọ́ bá ká bọ́jọ́ wákà ẹ̀kọ́ ìyẹ́rẹ́ ká ìsàmàmà mẹ́rẹ̀ ní àwọn àṣẹ tábà ẹ̀rọ gbé dáa accept how ní àgbúrú society ọmọ bá yìí náà láàrín ọmọ rí mẹ́sọ̀ náà ọ̀rí rí mẹ́wọ́n ọmọ bí ètí nẹ ọmọ màkà ọkà ìsàlọ̀ ẹ̀kọ́ ẹ̀rọ akọ orí àwọn mẹ́rin ra bẹ́ẹ̀ dóhun èyí bẹ́ẹ̀ accept how èyàn náà yẹ iye nìkò hó ó sì mi yẹ sẹ́fẹ́ dọ́kà tẹ́ ẹ̀rọ ka yẹ mẹ́rin lójú rẹ̀ mi ìbàkẹ́ àgbàdo bọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀yà ọ̀bọ̀ ọ̀rẹ́ okú dùtà ànyà ọba bọ̀ ọmọ ọlọ́dún kí lárúbáwá náà mú káwọ́ ẹ̀rẹ́ lárúbáwá ahẹ́kẹ́ ẹ̀rẹ́ islam òrùba bụ enyi islam bìrẹ̀ enyi wọ́n gẹ́ra ní bọ̀pẹ́ yẹ dáì tí lárúbáwá hàn máàlà báà sí lárúbáwá sùn ní ewu àmọ́ Uropa biri enyi, Arabism biri enyi, Islamism biri enyi. Ee, ekworo n'esi chi Islam yetem. Ekworo na ọbụ ekworo Al-Qur'an. Obi wetetere ka ya ye. Wee ya, wabụ mmeka, wabụ mmeka ya, ọzọ nnaju ụkawa na ọba n'egwu. na ma na Si aka. anọba ya yi. muri ọmọ bọ́ ọ̀fọ́ yá ilé ni masulati ọ̀ntọ́ mori yìí ni tinyọ mẹ́rin ni tinyọ mẹ́rin ni sọ́mọ́lọ́wọ́ aláhi ọ̀sọ́lá aláàbù sàfihàn tún sáwùdá ọmọdúnlẹ́mà tún wọn náà ma abúdá tún wúdi káyánà tí náà ani bashar bun burdi mekan ọtúrọ ilé bíbí hànámà omori ọmọ tó yẹra tó tó tó mori yìí ni. kurino ni ti na ba doko ni ma wona me ti nyoto snatu to mo ni mi ya mi ya mi dela ma support mo ya aga ava ni ni o bori o me tore la ya amen amen ile ne na hekera uze na ze

awo ne na ne nwa adi ɛyà máa mɛ dɛ mɔ bi gɛgɛrɛgɛ awo bi gɛgɛrɛgɛ dɛ akɔ kanga yɛ hɛ dɛ akɔ kakanti yɛ hɛ abisowu eri dɛ akɔ yɛ hɛ wɔyɛ mɛ abɔ mɛ awu bɛ ti ɛni nkɔ kanga dɛ kakanti ìjọba bi lè na-enwenera o na-enwenera bọ́lá náà bò dé gbóhà ọ̀pọ̀npọ̀nyára jòzí ọ̀ígàmá ọrọ isu yìí ọ̀rọ̀ ṣúgà yọ kọ́rọ̀ àmì ìdìbò bóró láti òtó ọ̀nà bẹ́ẹ̀ náà gẹ́rẹ́ ahì dà ṣe tánì ṣàkẹ̀ rọ́zọ̀ ọ̀nà ní ẹmú nẹwọn ni wọ́n ní ráà dó ṣórí túwà iná tẹ̀rà dà káàíwá kẹ túwókú àkọ́nà ni ó túwókú ẹni nẹ kómi ní ẹmú ní ráà sọ ní irọ́ ọ̀rẹ́ ẹ́ àsúrò kọ́ ọ́ kàfẹ́ ẹ̀hún fa bẹ́ẹ̀ dà káàíwá kẹ́ ọ̀ ìní wọ́rọ̀ bóró ẹ̀ hàn lọ́kọ́kọ́ àkáàíwá sáwọ̀rẹ̀ kẹ́ẹ̀lẹ̀ lọ́ ɛyɛ ne ya gyerɛ kan na nka akyerɛ ba ɛhyɛ tan ne gyiri sinatro ntomori ni eh, ɛ kaa mi de ere ere ɔma oh, ne a ara na. ne ma ahoro na ɔmo de ma bɔ ɔbaa yɛ ama ni ina a ee anya na-agbanwe dọra dị ikere ọrịa ohu doba ji ikpera cheta na onye nwana omuri ọha ihe ọnanị anụ chetani anụ mebane ha emizin anụ iri menwere ọnụ ọnụ sịlesi ọnụ ka chetani dọsụ penwọdọ n'ọgbarị ma victor

lọ́kùn tó bú ṣètàn wúrà àwọn ẹwọ̀n ní ṣúrè ṣètàn wúrè àní sọ́rọ̀ kàó iṣẹ́ ní èsì ìlú ẹ̀tẹ́ ọkàwà àwọn ẹ̀wọ̀ ibẹ̀ níbìrẹ̀ ní ẹ̀yọ́ náà ẹni ẹgbẹ́fẹ́ ní brazil lóòrò ó súdà kábányà ọ̀nà àpẹtẹ́rẹ́ náà dákàrẹ́ oninesu ọ̀nà harara ha dóònyìnbó dá kẹsẹ́ ara mi nya kàtàkọ wọn náà lányẹ nínú àkẹsẹ́ ògbóró lányẹ kàtàkọ ire ní ìlú òtù dáadáa ọ̀dọ́ náà bàbá ọ̀dọ́ bá nyá ẹ̀rọ ńlá ọba ji eti zọkene dọkada anaghị na-ekwu ka maka akawa na anya ọba kama anyụ na anya ọma makawa ya nye ịra ha nọrị kama ana ha kama ọ onye ara ndị shetan dị mewa ọnụ ọzị ma mebiri aka oru chọjụ ndị ọmanụ ma mebiri azị jozanụ nọ na ọven ike ya mebiri kanyi kaari kyɔɔre ne su ama habadɛn aari kɛnɛmɛ idulamɔ ɔnɔbi ɔnɔbi kpe tso ri kyana naare ɛnana mi kpe ala ɛ ankɛlɛ kata anana wa wa do ami kpe ɛfua dɛsɛ ɔba yi ka ye yɛri kɛnɛ kunu láti ọ̀tọ́ mọ̀ nínú jòdánù náà ní ẹ̀ṣà ìkọ́nà yẹ̀tẹ́ ẹ̀ṣà ìkíkẹ́ ẹ̀kí àti kánà yẹ̀tẹ́ àṣíkà bọ́nà ìbùkọ́ ní ṣètọ́ láàrin lọ́wọ́ rẹ̀ dọ́mẹ́ kẹfẹ́ wọ́n ti náà yẹ́ níbi ẹ̀fẹ́ tẹ̀rẹ́ dí mẹ́rẹ̀ kẹyẹ èèmọ̀ mú rí ọ̀bá yá kẹyẹ iso ọrịa na wana na ị iso ekwu n'anya nni n'inye nni ya nni dọọyị n'ụtọ nni bàárà rẹ kọ́ jí na edu lọ́wọ́ mi tó kókò yẹ ẹ dukukọ ẹ dukukọ àjọ rẹ kàkà òkú òmùrí àgbẹ̀rẹ̀ rẹ àwọn akọkọ yẹ láti ohun tí wọ́n mọ̀rí nínú lẹ́sìn tí a lè máa nínú kàtà tọ́ra rẹ̀ fẹ́ kẹ́lẹ̀ omúrí ọ̀nà wà áìrí ojú láti ìtàkẹ́bẹ̀ bá nínú ààrẹ mi máa kẹ́ẹ̀yìn ẹ̀rí kẹtò madlasha ini darul arka madlasi students in school la oni mi pillars of rebuild sand as the sun pillars and beams and ọdún wọn náà kàá yẹn lẹ́tọ̀ tèmi kàá náà ẹ̀ríkà yẹn sikẹ́ devote ramadan náà mo múri òsì bí erédeere ìdí yàtú the yìí náà the kóso aláyọ̀ lórí the àná yé èdè hó náà ìjẹun skul ẹ̀yìn náà ìdá yà kóso aláyọ̀ àná ní bọ́ọ̀ kàtà the yọ̀ wọn. ọ̀bẹ̀rẹ̀ mu nọ ọ̀nà ọ̀jẹ̀ àná ọ̀rọ̀ rẹ̀ lẹ́sìn náà ní àyè ní kílásì mi jẹ̀ ní ọ̀ọ́bà yà ìzọ̀ ikú kọ́ àmà yẹn. ma baka ni ari ko muri osi ina aje ya tweke ha agwawo niwezika abao na na adeke wenyu mawako etani izoro onyi oshawe iri lihi omuri hono na bi aseshaje omuri anawa baya baya

And eva na omori meka ikide n'ikwu ọrụ eva bụ ide n'ikwu ya were hụrụ n'ụlọ wee ụzọ gị akwa omori akwa n'ikuta aba ya ni ka ya ada na kusa kwe ya ha iri dudu adịwa na ya na iri iri ọnwụ ọnụ kusa kwe láti ohun tó mọ̀ nínú mákẹ́mẹ́ ìbátọ́ wà náà làkà mú ẹ̀lẹ̀yìn ọ̀rẹ́ yìí túbò ká ẹ̀sẹ̀ ìtàn wà bàkátà abúlẹ̀tà sírì nuhùn náà sàn wakọ̀ sàn sírì nuhùn náà sàn wakọ̀ nke òyìn ẹ̀ka òkèmẹ̀ sírì nuhùn náà nà ánì mọ́nà sí wọn Ama àwọn ìrìn ní dẹ́ kàńpẹ́ dẹ́ mú ìkẹsí ní mú náà sọ̀rọ̀. Ẹ máa wá sí inú wọn náà dún yóò mórí omi tí ẹ tẹ́tù mú. Yóò mórí yìí. Omori wọn ká yọ ntú omori ká yẹ. Wọ́n yín lam ta fáìl fama bọ̀ ńlá bọ̀tá rẹ̀sálàtà. Balẹ̀ gbọ́n ònzílà ilé ìka mẹ́ rabbi. Wọ́n yín lam ta fáìl fama bọ̀ ńlá rẹ̀sálàtà. Omori wọn ká yọ ntú omori ká yẹ. Abẹ́sọ̀ mi sì tọ̀tọ̀ ká abáni anyama gbèsèké mímímí bọ́ọ̀ rẹ̀ wà kó fà á. gbàtàkà yóò kíkí ẹ̀ náà ọmọ sì kẹ́lẹ̀ kó lọ́ọ́ rẹ̀ wà ká wọ́n ti máa ṣe àbọ̀ náà ọ̀kà àbọ̀. sallallahu alayhi wa sallam wàlláhu yasimuka minna nna n'omori kayo ntomori ko n'omori b'a dɔn o tó hɔn wala ẹni fẹ́ bá lọ mẹ́ ọ ọmọdé náà gbogbo àfáàní sámi bìí àtàbọ́lẹ̀ ẹ̀rọ náà yìí nìyẹn. Amen. Asẹ́yìn sẹ́yìn nínú mẹ́ ìfọ́rọ̀ bí abágẹ́rẹ́ wọ́n mọ̀ nínú. Amen. Amen. Amen. Ana shaitan mai rayu. Ana shaitan mai barazin. Amanyanye ini shiriku. Ana ni bire ni n'ime. Jozi ọ̀ẹ́kọ̀ sọ́ọ̀rì na pozi onye isonuli eh, n'uri ọnụ isuhu ọnụ ịsọpa ọnụ awe owe eh, eh, ọnụ anọ ọnụ akwụ ọnụ ịfa ọnụ itobili ịtọba ọbụ ijenyida awọsọ mi penya na ewo na ebe tole akafa asakase na abụọ ịta enyi wọ ẹnẹsọ àwọn ẹnẹsọ dẹdẹ ọnụ eme ẹ dẹbẹ anyị mụ dini yẹ ahẹ ahẹ lóde ọsọ ni ṣíríkù ṣíríkù ọbọ náà nù àgùnmíkà yẹ inú kọrọ ṣe ìta nà ọrà àgùnmíkà ó tó àṣẹ ìta nà òhì àṣẹ ìta nà ọwọ lè ń ayé ká yẹ ẹ ká yẹ náà ẹ ká bọ ọmọ mẹ ẹnà ọhẹrẹ nìní ọnà kẹsẹ nìní a and ɛnɛ kɛsɛ atɔhɛbɛ ni ɔntwe tɛɛli ọ̀ntọ́ ṣetán ẹ̀mẹ́ slọ́tí ọ̀tọ́ mọ̀rí nìní ọ̀fẹ́ ní hadith ní abu umama dọ́fẹ́ hún hún tó mọ̀rí sallallahu alaihi sallam ọkà ha inna iblisa oké rí ètù ẹ̀náhì iblis lamma unzila ilal ard ó mọ̀rí mi tó yẹ tẹ́ ẹ̀rọ múni tẹ́s قال بك يا رب ايوه مريه انزلتني الى الارض وسنبتني كيس وجعلتني رجيما لومني أنزلني فجعل لي بيتا ومري نريه من وكما ينان قال دومري دوكاي الحمام أهوي باثروم أهوي أبريجاو حديث أنا حديث ضعيف dọ̀yìf ọ̀bìnì hadisamakuma ọ̀bìnì àmọ́ àbírí ní hinan ààyí ilẹ̀ ọ̀sánmáyé ní ilẹ̀ ní hadisamanyu kata àfáà e kọ̀rọ̀ ààrẹ bẹ́ẹ̀ aná àdó elu a kata aka ire anaghị ẹsẹ̀ nì. ụwa bọ̀ yẹ́ wọ́n rí hadis dọ̀yìf e hadis أقول أنتم صلى الله عليه وسلم حزت باين كواه نوري كاكا أعوذ بالله من الخبث والخبائث ما فويس يقول كسيري هو نبي إيتو الجنوين ين الجنوين نورو أتاني ين أقول كهو نيبا هنن نينا Slashon tó múrí nìyí. Tó múrí káàkà ọ̀nà ọmọ ahóhẹ́ ìrìyàn. Kọ́ lẹ́tùdọ́kà fàjá lè màjílísàn. ما هاي توهاي ما هاي هاته قال الأسواق ومجامع الطرقات لو مري كان كإنه هذا هو تاو هاي تاو نان أوه ومجامع الطرقات أفي إذا لي أهيبوزي أباها أهيبوزي هذا هو تاو هذا هاي تاو فوالا شو ساتي ما شو تاو أهيبوزي أشيء كان مصر ما تتاي ọ̀nà útù ohi àṣíkẹ́nù ọdọ́rì rí ìsàtúnṣọ́ ọba náà ọba kò ọbẹ̀ ọba òsì èsì è ẹwùrú ọba náà ọmọ ọbẹ̀bẹ̀ ọ̀rẹ́ bàbírí yé nésù ẹ̀sìn yé nésù dé nílé títẹ̀ ìjẹ́ مثايم اني مباري قال دون دوم دوك كل ما لم يذكر اسم الله عليه ابسنا ذي ري هو موري تنان ابسا ذي ري هو موري تنان او بسوريا ان وضو انتم صلى الله عليه وسلم سيبا ان كاي وين ما رزبو هيك كا بسم الله ايو رشيتا ما ريو دو عليه وسلم وضو انتم اللي سيبا ان كاي او ايه يومي ما يا واي ريو نبو هيك كا بسم الله اوله واخره oge yi ọ̀tá orí dùn sọ̀sọ̀ lápá máa kíkà ápá ẹ̀ bismillahi awwalahu wa akhirahu jẹ́zẹ̀rẹ́ náà ni wẹ́ àmì hadith ẹni bí hadith sahih hadith ẹni láti ẹ̀sẹ̀ nìmi dúró ka yẹ bó jẹ́ ipi rí mẹ́wúrẹ́ ọmọ ni wà á kọ̀rọ̀ ìwà sẹ́fàájú sóyìnbó ní mímẹ̀ èkú òyìnbó kọ́ọ̀lù lọ́mọdé dọ́ka yẹ kúlù mùsùkìrì àbẹ́sánà mẹ́rọ̀dà ọ̀nàbí sóyìnbó ẹ̀kẹ́ iṣẹ́ mọ́ àbẹ́sẹ̀ mẹ́rọ̀dà ọ̀nàbí sóyìnbó èkú kọ́ọ̀lù dọ́ka fàjẹ́ alìmọ̀ àdínà mi làdánì mi làdánì ètò èsì làdánì anabe biri ọha anabe biri ọ biri ọha ba kọọ n'omori kalimizman ekakankye kakankye ọbẹ ladani a sinatun tomori nini kọọ fajal ne kur'an ọkẹ omori yẹba anya wọ kur'an náà wọlé sèé kọọ n'omori dọkẹ ashir ahẹ ahẹ yìí anka wa so muri ka tne qur'an ka wa shu'ara يتبعهم الغاون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون الله أمريكا أبجا هني يتبعهم الغاون أزيد يقول يا سافا ويا دوالي ألم تر أنهم في كل واد يهيمون أنك وين كبير يا نجوان ɛnyɛ ne nɛɛma bi wɔ wɔn nɛrɛ wɔn anam yɛ kun na mama ato ado na ɛsɛ nɛɛma mɛɛ ne nɛɛ kan ɛsɛ yɛrɛ hama mɛɛ ne nɛɛ kan abanam koraa na ɛba jata ne jɛɛ na gya ha ne ɔbi illa ladina amanu wa ha ɛbɛ e nam a abawo ina gya ha dɛrɛ ya mokɔrɔ yi la. Asieto e mba ka ifeja likita ebe a, ewee omori imii, ihu onye agha wiwee imii, n'ichaka mba imii, kọọlụ, n'ombe ndị ka luwachi, oyitwa se. Oyitwa ọọ. Se Esa, one ani n'iwe kwe ya taa, ọ bụ ekwe. Oyitwa esa, enyo enyo eyafu oti n'ụwa, n'ichaka mba asieto n'ụwa nọ. anwo nto muri ka laana allah alwashima walmustashima omuto muri banaka ko ni no muri otu abenye na na atwesa abana fall pere ka bire ne bananye ahadithu sahiha e anas ana jepe abra man qalbaka fajal hadithan e wo muri mere afeka mi se ba bire akeka qaldo muri kal kadib ireche ireche bire obire ka ana omori ọkẹ alalanatulahi alalkadere omori kò nílùú lónìí ó tún nílùú tse nìyí omori ọha yìí nílùú tse tse ẹni sẹ nam bèbí ẹha na dé náà ẹni tse iritse iritse ní sinmi kọltaì iritse ní sinmi sojẹtaì abayọ ọyẹ kàyé ọdún náà yìí na nyà na sinatun tó múrí yìí yẹ́ ẹ̀rẹ́ kò dìí múrí ọlọ́bọ̀ bá yá ìrìnlẹ̀ kọ́ọ̀l fẹ̀jẹ̀ alẹ́ ruslan aṣẹ́tàní kẹ́ ó múrí ma ń tó mi dẹ̀ ẹni mbà tọ̀tọ̀ ẹni bá ń mẹ́sẹ̀ ń jàm kọ́ọ̀l tó múrí ka alkahanatu ọkẹsẹ́ ni iná náà kẹsẹ́ ẹni bá bọ́ ń tọ́ àwọn díẹ̀ àwọn ọmọ ìnirẹ̀ ma wíwí ní ètùkà amúrànà wíwí làhá anábọ̀ ọmọ ṣe ìtàlẹ̀ tó tọ́ ọ̀tọ́nà ọmọ ìjì ló dúgbẹ́ náà tuntun ló kórí ọ̀ mọ́mà gàárẹ̀ kọ́ lọ́kà lọ́ṣẹ̀ ìtàlẹ̀ rẹ̀ kàfà jálì masai èwo mọ́rí mẹ́rin ní rẹ̀ pa nígbà fẹ́ ìbára kọ́ lọ́kà amnesa ẹ̀yẹnẹ yẹnẹ wà rẹ̀ pa ọ̀ọ́ ṣe ìtàlẹ̀ akàṣe ìtàlẹ̀ wọ́pàkàyè ọmọ yín ọ̀pọ̀nù lónìí ẹgbọ́ ọ̀ṣọ́ra jọna ó nọ́pọ̀ yẹn ní ẹyọ́ lọ́pàá ṣọ́ra pàápàá evo mori ibaya evo mori ibaya ẹ̀nà bàbà ọkùnrin náà sọ̀rọ̀ evo náà mori ọba yẹn ní dọ́ọ̀bà ọba yẹn ní dọ́ọ̀bà ọ̀nà tó mori ṣe káyẹ̀ ní ẹ̀nà kọ́ náà ire ọ̀nà أغلب أغلب لذيلوب من إهداكن أو كما قال أنتم مريكا ọ̀nà ìrìnà ní ìlú àmẹ́ka ọ̀dọ̀gbó rọ́dìn ọ̀fẹ́lẹ́ pẹ̀rẹ̀sán ẹ̀kọ́ ọ̀nà àgbò iná náà rọrùn iná wà ẹ̀pẹ̀rẹ̀sán máa ń yá ẹ̀gbọ́ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ọ̀nà ìrìnà ní ìlú ẹ̀ta ọ̀síbí ní ẹ̀mẹ̀yẹ́mẹ́

من الله بيان وما دابي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه سفدقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد يمكر بنا عليه أرين مغازي أدويته أقرأه ومري أوسي inside i checkpoint أرين brothers of Arage أصلا كيكو إذا نيد ديجا دي أما كوا بري ينيد ديجا أما سيبا ينيد هاس بان أو رشاوة ومري أوسي فرغوه اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه سفة قمك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردر كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدنا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لمشديد شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤذنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين ربنا لا تكلنا إلى أحد ولا توجنا إلى أحد وأخلنا كل أحد يا من إليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد ونجنا من كل ضيق ونكد يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلنا على السرائر والدمائر والهواجر والخواطر لا يعزب عنك شيء أسألك فايدة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنسا وفرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقالب كل شيء فهب لنا ما تقر به أعيننا وتقولنا صال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرنا يا كريم يا رحيم اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا توتي لأحد منها إلا من سألك منا يا رب العالمين اللهم إنا نسألك من فدود الأموال التي عندك التي لا توتي لأحد منها إلا من سألك منها يا رب العالمين اللهم إنا نسألك من فدود الأموال التي عندك التي لا توتي لأحد منها إلا من سألك منها يا رب العالمين برحمتك يا رب الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وشفاء مرض والهقنا بالصالحين فعال لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلى على النبي الكريم السماوات وما في الأرض كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه وله ما سكن في الليل والنهار وهو السميع العليم